أيديهم وويل لهم مما يكسبون وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وبالوالدين إحسانا وذي القربى واليتامى واليتامى والمساكين وهو وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وإذ أنا أقف ولا مباح kọ ẹ̀pá náà tó bá ti wá stable. adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó tún ṣe ọ̀kan nínú tá lágbára rẹ̀ fún wa ọ̀kan nínú tá lágbára rẹ̀ ó ní ká fẹ́ ṣèmí dàsìkò tá a wáyé. agbára ara ò wa ọwọ́ ọlọ́wọ́ bá ló ṣe fún wa ó tó ń tẹ́ ẹ kéèyàn ojú dúpẹ́ rẹ̀ lọ́tọ̀ torí wípé àwọn Yorùbá ní tẹ̀mí bá sì wà ìrètí ń bẹ lókun ìgbà tí wa ọyẹ tamam ìrètí ń bẹ kó fi wá ṣe kò ń gẹ́ dáadáa níbi tá a wà lánàá ibẹ̀ náà la padà sí ọlọ́run ní fàwáyé lónìí للذين يكتبون الكتاب بأيديهم فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا كتبت أيديهم فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون الله ويل اجبل asọ̀fún àrígbẹ́ ẹ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ ní ìparun ọlọ́run kọ́ máa pẹ̀lú ma fi bínú ẹ̀ bá àwọn èèyàn kan nínú àwọn Yahudi àwọn àwọn nínú wọn àwọn tí wọ́n fọwọ́ ara wọn mú gègé tí wọ́n á gbé kàdáwà kalẹ̀ tí wọ́n sì máa kọ́ wọ́n fọwọ́ ara wọn kọ́ àlàyé fífọwọ́ ara wọn kọ́ mo ti ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ wáyélu mo ti ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ kọ́ àjọ pé a máa dábàá máa lọ bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ní ẹgbẹ́ ìparun kọlọ máa bá àwọn tí fọwọ́ ara wọn kọtíra thumma yaquluna hadha min indillah lẹ́yìn náà tí wọ́n wà máa sọ fáwọn èèyàn ẹwà bẹ́ẹ̀ tí ń bẹ láwùjọ wa ti fún alákòójú ẹ̀tọ́ pọ̀ lánàá bẹ́ẹ̀ kọ́ àpèjúwe àwọn tọkọ sàbúrà tó jẹ́ kí sàbúrà àwọn náà la mọ̀ pé tọrọta fún Musa Injila Zabura tó dúdà dúdà. tọrọta fún Musa Injila fún Isa Zabura tó. داود wọ́n ní tàwọ́rọ́ ta fún ẹ̀yìn fún Mùsá tàwọ́rọ́ ànábì Mùsá lọ́wọ́ sọ̀kalẹ̀ fún Ìnjílà fún Ìsá Ìnjílù ta lọ́wọ́ sọ̀kalẹ̀ fún Zabúrọ̀ tù Dáwúdà ààrùn fún ṣẹ́ Zabúrọ̀ ànábì Dáwúdà lọ́wọ́ sọ̀kalẹ̀ fún níbo wá lọmọ yorùbá ti rí níbo lọmọ yorùbá ti rí níbo lọmọ ọ̀ṣun ti rí tóbi wá kọ́ ọgbọ̀n súrà àbọ̀dún náà kọ́ ni ọgbọ̀n ni eléyàn lọ bẹ́ẹ̀ àìwá mayé láàlẹ́ kàtà láwùjọ wa nínú àwọn tí ó sọ yìí kí á kí ni àṣírí ẹ̀ wọ́n lè láàánú bì lọ fún eré tí wọn bá náà ló fi lọ fáwọn wọn yẹ ní wípé ọlọ́run ló fi mọ àwọn àgbàlagbà ó tóbi kámọ́rọ́tì kálímàtà takhruju min afwahihim in yaquluna illa kadhiba kámọ́rọ́tì ó tóbi lọ́rọ̀ kéèyàn mú ọwọ́ ara rẹ̀ wọ́n fi kàn kán lẹ̀ ó sì máa sọ pé ọlọ́run ọ̀bọ̀ ọba tó láàrin kan ní tọ́lọ̀ ń ni ọlọ́run ní kò sí tó jẹ́ wọ́n máa ṣe bẹ́ẹ̀ ohun tí wọ́n ó jẹ ni ò jẹ́ wọ́n ó gbọ́n lè ṣàrò bíi sámánà kọ̀ọ̀lì ìlà. ìyàsọ́rọ̀. lówó pọ́ọ́kú torí wípé gbogbo owó téèyàn bá rí láyé tí ìbá sábẹ́ ìyọnu ọlọ́run ló fi rí owó pọ́ọ́kú ni owó pọ́ọ́kú ni èlò lè ṣàrò obìnrin sámánà nítorí wípé gbogbo ẹ gbogbo orin téèyàn máa ń rí láyé ó kéré táwa fi tọ̀rọ̀ wọ̀lá àkìrọ̀ tó kọ́ ìrùn àwọn ọkọ̀ àwọn kan wà lọ kan tí láǹtorí tí wọ́n jẹ wọ́n wà máa sọ fáwọn èèyàn wípé ànítìrọ̀ ọlọ́run ni ọlọ́run nítorí kí wọ́n mẹ́ta ló ń kọ́ gẹ́gẹ́ bí àwọn kan náà yóò sì máa lọ ọ̀rọ̀ ọlọ́run lọ́rùn nítorí tí wọ́n jẹ ọlọ́run fàwọn ilé ńlá ọ̀hún mẹ́rin ìparun kọ́ máa jẹ́ ti wọn látara tí wọ́n fọwọ́ ara wọn kọ ẹja sọ́ra fún nǹkan kọ nǹkan kíkọ ẹ̀mí rẹ̀ gùn ju ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ téèyàn bá sọ ọ̀rọ̀ nígbà míì ọ̀rọ̀ èèyàn lè kú síwájú kéèyàn tó táyọ̀ ẹ̀mí ẹ̀ gùn ju èèyàn lọ wa ma min katibin illa sayafuna. wa ma min katibin illa sayafuna. wa yabqa dahru ma katabat yadahu. wa yabqa dahru ma katabat yadahu. wa yabqa dahru. ولا تكتب بكفك غير شيء يسرك في القيامة أن تراه يسرك في القيامة أن تراه يسرك في القيامة أن تراه وأنتم كمان تسمعون Màmá mi. Màmá mi. Ọ̀ wọ́n bá ń gbẹnu wá fún dáadáa. Wàyáwó kan dáhàrọ̀ máa kátà bá sí àdáhù. Wàyáwó kan dáhàrọ̀. Káfíkà rọ̀ ẹ̀rọ ṣayẹyẹ. náà kò sí ẹnìkan láyé tó fọwọ́ ara rẹ̀ kọ nǹkan àfi kó jẹ́ pé ń tọwọ́ padà tán yóò tán wọ́n yá fúkọ́ dàárọ̀ máa kátàbà tí a dáàbò wọ́n yá fúkọ́ dàárọ̀ máa kátàbà tí a dáàbò. ṣùgbọ́n tọ́wọ́ rẹ̀ méjèèjì bá kọ́ lẹ̀ yóò ṣẹ́kù lọ ni tá yóò fi parẹ́ eléyìí tá kọ yìí náà níṣẹ́ ní ọkọ̀ òsì láyé mọ́ sábà rìfáàsì àbámọ̀ rìfáàsì ẹni ọkọ̀ sàbúrà sàmà rìbáàsì gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn kìnnìkan àwọn philosophers àwọn kìnnìkan àwọn yóò kò tiwọn wọ́n tún ní kìnnìkan sọ báyìí Aristotle sọ báyìí kìnnìkan sọ báyìí àbíbẹ̀ kọ́ fàyàbọ̀kọ́ jáhàrọ̀ máa kátàbà ti àdáhùn ìjẹ́ àbá fi ọwọ́ èèyàn kọ́ọ́lẹ̀ kìí tán ẹ̀rọ táwọn lárúbáwá ni wọ́n ní máa hùfíìdọ̀ farọ nítẹ̀yìn bá há lọ lọ yóò fi ọlẹ̀ tó kú láyé ó kéré inú nítẹ̀yìn há ti sábà fìyàn lẹ̀ tẹ́mìyàn bá gùn ṣùgbọ́n wà má kò tí ì bá ṣùgbọ́n ń tá bá kọ́ pa síbẹ̀ yóò àwọn èèmọ́ kàndù kàndù kàndù ló kù nísìnyí lọ́jọ́ tí yàn bá tí yàn bá rán ẹlòmíì létí dáadáa nù àyàtọ̀ sáwọn ọmọ kéékèèké tó bá ka ṣẹ́tà kápẹ́tà yóò sì ká bẹ́ẹ̀ náà ẹ̀mẹ́ kan tó bá fẹ́ ka ẹ̀fọ́ àpò gan yóò ta àwọn míì bọ́ fúnra rẹ̀ àwọn ọmọ kéékèèké ní ọ̀lẹ́fẹ́ kọrin mọ́ òfin rọ̀ farọ̀ ní tí yàn bá họ́ padà lọ ní a fi máa sọ wípé al-ilmu saydun wal-kitābatu qayduhu. ó ní mà ọ̀dà gẹ́gẹ́ bí ẹran tá ń dọdẹ rẹ̀ ni tá fẹ́ kẹ́ ẹran ọdẹ ó sá máa lọ́wọ́ àkọọ́lẹ̀ tí a kọ́ Ah! lọ́wọ́wọ́ kọ́ yé kò sílẹ̀ ah! Ah! àwọn yẹn ti wá yọ̀ lé báyìí àbá ní wípé kò sẹ́ni ọkọ̀ nǹkan yóò padà tán àwọn jẹ́ kọ̀wé aláwìyé ibo ni ẹ wà ìyá ìjàpá àti yá níbo ibo ni ẹ wà àwọn àwọn èèwọ̀n ti tàn àwọn èèyàn wọ́n jẹ́ ìjẹ kòríkó lọ pọ̀ bẹ́ẹ̀ bá wálé yóò sì bá àwọn èèyàn lẹ̀ afẹ́ àlefà látàkì tó bí ká fẹ́ kà àwọn èèyàn ọ̀ṣẹ́ yín ẹ́ ó ní tó bá ti gbá kálàmù mú báyìí tó fẹ́ kọ̀ nǹkan máa wò pé ṣé ní tí mo فلا تكتب بكفك غير يسرك في القيامة تراه يسرك في القيامة تراه etí inú rẹ ọba ní dùn kó o rí pé wọn lọ kọ lọrùn mọkànlá yẹn o mọkàn o lójú ń tá a bá níbi nǹkan kíkọ. kìí ṣe parẹ́ mọ̀ sóòdì wọn kọ́ mọ̀ tọ́ ọ bá sọ ayé ọgbàgbé ẹ̀ ṣùgbọ́n tọ́ ọ bá kọ́ ọ lẹ̀ yóò wà bẹ́ẹ̀ lọ àwọn yóò tún bọ̀ fáìlì òkè ń bọ̀ tá a jáde àwọn ẹlòmíín ìjọba wọn yóò dáràn wọ́n wà dáràn ìgbà tó bá di àwọn àpò kan bá lọ wá àwọn nígbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ́ àwọn tí wọ́n fi tẹ́wọ̀n jọjọ́ ń dupò tí wọ́n fẹ́ jí ó dé bẹ̀ wọ́n wà kún èrè òjáde àwọn ti competition against ẹnìkan rí wọ́n gbẹ nìkan ṣiṣẹ́ nbìkan iṣẹ́ olówó ńlá ṣùgbọ́n ó ti bú company yẹn rí ó ti sọ̀rọ̀ ó ti kọ̀ against wọn rí wọ́n wá gbà àwọn tí wọ́n jọjọ́ dùn wọ́n wá aláàtì àwọn tí wọ́n gbà pé ẹni tẹ́ gbà náà kú ti bú yín wọ́n kàn rí fáṣà wọn kìnìún bẹ̀rẹ̀ sáà tí wọ́n rí fàṣẹ immediate náà wọ́n sì ń sáàkẹ́ padà fàlátàkì tó bèkà fẹ́kà ààrẹ yasọ́rọ́ kàfẹ́ ẹjẹ́lẹ̀ ìfi pàtàkì ní wípé wàláì òní láàrin ọlọ́run lọ́mọ̀lá ọlọ́run ló mọ̀ kù tẹ́nìkọ̀ọ̀kan wọ́n ó padà dé lọ́la a lè dépò bí tẹ́ kí àwọn èèyàn mìíràn máa rò wò wá báyìí wọ́n sì máa rò pé bọ́yọ́ lọ́la làwọn rí ó ṣeé ṣe ó wọ́n pẹ́ra rẹ lọ́lọ́run fún ọ ṣùgbọ́n látara àgbàjọ tí wọ́n nínú rẹ látara àfẹ́ tí wọ́n ní sí ọ wọ́n ó sì fẹ́ sọ ọ́ dọ́lọ́run bóò ni wọ́n gángan ní sọ́ra rẹ dùn sáà nítorí kó báwọn èèyàn kan ní ẹ̀ inú àwọn tó ṣẹ̀mí lórí ilẹ̀ yìí wà wọ́n sọ fún pé tó bá sọ bí ìgbà tó lọ ń sọ̀rọ̀ náà ni òun ọ̀sọ́ bẹ́ẹ̀ fún wọn o wọ́n wà mọ̀ tí nígbà tẹ̀ ti sọ bẹ́ẹ̀ náà ni ó ṣe rí wọ́n bọ̀ wá bọ̀ fún ọ̀nà yá ìgbà tẹ́yìn bàbá ti sọ àti bàbá ti rí bẹ́ẹ̀ òun tètè jára rẹ wọ́n máa hàn ọ́ lè mọ̀ fawailu lahum mimma katabat aydihim. وويل لهم ọlọ́ni látara ohun tí wọ́n fọwọ́ wọn kọ́ kí parun ọmọ jẹ tiwọn وويل لهم مما ọlọ́ni látara ohun tí wọ́n ń ṣe ń ṣe yẹn kí ìgbéjìnà sí kí ọlọ́run kọ́ máa bá wọn àwọn ìyàwó ní méjì tọ́lọ̀ ń pín wọn sí ni ìtumọ̀ rẹ̀ rèé téèyàn bá ń bẹ nínú tọ́ ifà tí ọmọ matira gẹ́gẹ́ bó ṣe ń bẹ nínú mùsùlùmí náà má wáyé mànà lọ́sọ́dọ̀ àwọn tí ó sọ ọ́ nù bàbí ni wọ́n yíwó náà láàyà àlàmú ìlà wà ìníhùn ìlà النبي ó ti dàpọ̀ mọ́ra wọn lọ́wọ́ sàánú àwọn ẹ̀kan bẹ nínú wọn ọlọ́ọ̀ni wọn ọmọ tíra àfi àgbọ̀nà èrò lásán tí èèyàn bá ń bẹ lára ẹni tí ó bá ka Al-Qur'ani tí ó mọ̀ túmọ̀ tí ó kéwù fasalu ahla dhikri gbogbo àbámadá táwọn ènìyàn bá ń sọ nípa Al-Qur'ani mọ́ bá wọn wí o tí ẹ bá ní kíní kan bẹ́ẹ̀ ní Al-Qur'ani bẹ́ẹ̀ àwọn tó yé tó ọmọ kan mọ̀ túmọ̀ ẹ dákun wọ́n mọ̀ ní kíní kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ kan bẹ́ẹ̀ ọmọ gé wa lọ́wọ́ á gbìyànjú dáadáa ń bẹ́ẹ̀ Saudi ní ìsìn ọlọ́run kọ́ bá a sọ wọn náà sáré gbìyànjú nípa àlùkọ́ra ó bá ń ha ó bá ń ha ó bá ń ha ó bá ń ha ó wá parí ó wá ha tán níjẹ́ tó ha tán bó ṣe gbá mi lágbọ́nù lùsásù mo ti parí àlùkọ́ra mi ní ọlọ́run sí wọn ọlọ́run fọlá rẹ kà sàdúrà ẹ ṣùgbọ́n kìnnì kan máa ń bẹ jẹ́ mọ́ sọ fún akéwìn náà àlùkọ́ra yìnyín rí mo wá rò pé bóyá àti ìdè súra tó wà rí bóyá àti ìdè súra tó tí mo fi wá parí ìwà rí mo ní kí ni ó ní àhámsà kápẹ́ aláwọ̀ àhámúsà káàkù aláwọ̀ ya sú kò sí inú kùránì ó ní ẹ̀hán ó lé mi orí kò sí mbẹ̀ ṣùgbọ́n wọ́n ń sọ fáwọn èèyàn kí ń bẹ náà alukùránì mélòó mélòó wá ní nǹkan bẹ́ẹ̀ bá ń gbọ́ wá sí ala àwọn jẹ́ ń pa àwọn èèyàn tó jẹ́ pé etí bèbè náà wọ́n wà kéèyàn dáadáa kéèyàn máa rú sí wo ní ọ̀gbọ̀ kọ́mẹni tí yọ wá ìmọ̀nà ẹ̀sìn sọ́dọ̀ ẹ̀ kìí sọjọ́ orí kìí sàgbàlagbà ọ̀rọ̀ ọba ní ọlọ́run bò ní já sọnù o àwọn kan nìyẹn àwọn ake tí fa ṣùgbọ́n wọ́n jẹ kò wọ́n gbọ́n wọ́n wà máa ra ní tí èsì wọ́n wà máa pè ń tọ́lọ̀ bẹ́ẹ̀ bá wá wí bọ̀ tẹ́ wí wọ́n ní bá bàbá ṣe ṣe nù tọ́lọ̀ ń sí bá àti bá lọ́wọ́ wọn nìyẹn bí ẹ kùránì ṣe wí nù níbo wá ní kùránì ti wí bẹ́ẹ̀ wọ́n wà máa káyà kùránì lórí lódì ẹjá sọ́ra ọlọ́run níjà sọnù o àtẹ̀mí àti yín ọlọ́run níjà sọnù àánú pọ̀ láwùjọ àánú ṣe kí ni o ọ̀pọ̀ láwùjọ eléyìí tó lè là wá tánú òfin ní jẹ́ ti wa ó ní kí bá a ṣe ń gbìyànjú láti lajú sáyé ẹja la ojú sẹ́sìn ọlọ́run bá a ṣe ń gbìyànjú láti ṣe kí ni láti lajú sí ayé tá a bẹ kí wọ́n pè wá lẹ́ni tí ò lajú ẹ mọ̀jẹ̀ wọ́n pè wá lẹ́ni tí ò lajú bí ẹ̀sìn wa náà ẹjọ́ àánú ní sàkọ́fà àtẹ̀sìn ká wà civilized nípa ẹ̀sìn nígbà àti lágbájá àpò lè jẹ́ o mọ́ wà nínú ẹjọ́ mẹ́sẹ̀ kó máa jẹ́ ọkọ̀ máa dé abọ́ fáwọn kan abọ́ mọ́ wà nínú ẹjọ́ ní ọwọ́ sanwó security security ta ló gbé mọ́ lọ́wọ́ insurance owó gbá owó ẹ̀dá kò táwa fẹ́ dúpẹ́ tala máa ń dà fún sẹ́ni kan bá wa ní ọmọ owó ọ̀pẹ wa owó ọ̀pẹ fún ta ni ẹ̀ dáhùn èyí lọ àbá ní òbí wọn pé sóò lọ́lọ́ ni sóò lọ́lọ́ yóò sì wá ní ọmọ owó rẹ̀ wá. lárúbáwá láti lè fẹ́ mọ̀ wọn. ọlọ́run pátá àwọn rẹ̀ tó bá ìdí ibi tó lọ́jọ́ wàrà ṣùgbọ́n ti yìí. wọ́n máa ń ṣe ìlàṣẹ́ ní. ọlọ́run kẹ̀mí ọkà ìlú rẹ̀. ẹ á máa ń tí ọ sọnù láàyè. tá a bá lásáré lọ bẹ́ẹ̀ tẹ̀tẹ̀ já sáré lọ bọ́lọ̀ ẹ̀yẹ dáwọn ẹ̀rọ àmì tó ti lọ láàbù àlásọ̀rọ̀ lọ́rọ̀ ọlọ́pẹ́ ń bá jẹ lọ àbí wọn lọ tó lórí wọn á tó. ìwọ̀nba owó tí ó gbé lọ ní ń rẹ̀ ohun tó kù tí ó filẹ̀ sáwọn ará ilé bíi dàbínú díẹ̀ ni ṣùgbọ́n òwe pèmí náà sáfẹ́ ṣiṣẹ́ ìjọsìn ọba fa àwọn ọmọ rẹ̀ jọ ẹ lápò mo bẹ́ẹ̀ ṣe kíní nǹkan ní oṣù tó nǹkan yìí à àwọn òkúta ló fi àlẹ́ fún ìgbà wọn bá lọ wọ́n ní ọmọ kan wọ́n á bẹ̀ ní ọmọ rẹ̀ obìnrin ni kò sì tí ìdájọ́ púpọ̀ wọ́n ní bàbá oníṣẹ́ ìgbà tó ń bẹ lé orúkúwọ̀ ló ń bọ̀ wá ni ẹni tí ń bọ̀ wá ń gbà tó wà lé ní ọ̀bọ̀ wá ń gbà tó bá sí ni máa lọ síbi tọ́lọ́n lọ fẹ́ ṣe tó bá jẹ́ pé iṣẹ́ ìjọsìn tọ́lọ́n lọ fẹ́ lọ ṣe ọlọ́wọ̀n wà ní ipò òkú òní kọ́ wá fi alẹ̀ ìwọ òní ń bọ́ wá nígbà tó ń sì nígbà tó wà ní. ìgbà tó ọmọ yẹn sọ mi ọmọbìnrin yìí o àwọn yòókù náà wá sí gbà. wọ́n bá lọ wọ́n bá sì ń jẹ nítorí kù tó wà nílé. wọ́n ọjọ́ tó jọ mélòó kan ìjọba tán ìgbà tó tán àmọ́ wà wọ́n pé tí ò rí báyìí ìwọ náà tí ìdá nǹkan kan mọ̀ ọmọ èké ń sọ wọn lọmọ yẹn ó wà bọ́sẹ̀ gbẹ kan ó wà bẹ̀ lọ èyí ọlọ́run ìwọ náà ni bàbá wa lọ sí lọ́lọ́jọ́ sí fún mọ́ fi alẹ́ o lẹ́yìn ẹ̀ ọ̀sà sàdúà sàdúà kọ̀ọ̀kan kí ni ẹ̀ ṣe mi ṣẹ́jẹ̀ sí mẹ́jọ́ ẹ̀ tẹ̀yìn ní mẹ́fà sàràfíà. Eh, incident sí sá wọ́n ní ìgbà tó ọmọ yìí bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ lọ́hún ẹni tó jẹ́ àmì irú ìlú wọn gbà náà ìṣesí inú àwọn àmì irú tó ti lọ ní pé yàtàfàkọ́dúnà àhwàlà mọ́fìlìbìlà wọ́n mọ́ sí tàfàkùrù tàfàkùrù ni pé kí ọmọ wòye pé ṣé bó ṣe ẹ̀ká làwọn rí àwọn èèyàn rí ló ṣe rí ṣé bó ṣe yẹ ká láwọn rí àwọn èèyàn rí ló ṣe rí ṣé ṣe yẹ ká láwọn àwọn èèyàn rí ló ṣe rí àwọn tàbí lóru tàbí nírọ̀lẹ́ wọn mọ káàkiri wọn mọ wá káàkiri mọ káàkiri wọn mọ gbogbo ní èéfín tí ń rú níbo ò ti rú ara àwọn ti lọ nìyẹn bẹ́ẹ̀ náà làwọn ti náà ẹ̀

ilé tó sún mọ́ wọn ọjọ́ ilé Hatim al-Asad ọba kanlẹ̀kùn ẹ dákun ẹ fún wa lómi ẹ fún wa lómi ẹ fún wa lómi ọba bomi fún wa omi tó dáa bí wọ́n ṣe gbómi wọ́n lọ gbómi fámi rẹ̀ ọmọ mi ó ṣe mú mi ara ẹ balẹ̀ dáadáa ah, irú omi wo lẹ gbé wa tó dáa tó sì wà lẹ̀ lẹ́nu tó báyìí eh, wọ́n bù fún wa náà ní ilé ibo náà ti bù fún yín wọ́n ní ilé Ah, ẹni ni ọlọ́run omi àwọn afá dáadáa lẹ́sùn wá bù wá fún ẹ̀sùn lé ẹ̀ ìgbà tó jẹ́ ìyọ̀nba ní osile. Osile mo lọ́ àlọ́ ó sí hajj ní ọlọ́sẹ̀ tọ́lọ́ ní láàyè láàyè sí hajj kò sí ń lé ẹ̀ sì àmà náà ti ń àwọn gbogbo bùkátà rẹ̀ ti máa ń gbọ́ nígbà tó wà lé ó yẹ kó dùn ọ̀ràn yẹn lórí wa nígbà tó sì lé wọ́n ní ọwọ́ àtọwọ́ wa kù ó wá yọ sórọ̀ sórọ̀ ní àpò àpò bíi báàgì kékeré àbí pọ́ọ̀sì nìsín sórọ̀ bíi aláwọ̀ gbogbo àpò yẹn góòdì ló wà mẹ́ góòdì yẹn sì máa ná gbà náà ló bá lòun fún wọn kí wọ́n máa ná ẹ̀ wá máa tó wá fi kún un. ó wá sọ gbogbo àwọn tó tẹ̀lé wípé ẹni tí máa ń bẹ tó bá ṣe kó fẹ́ràn mi lóòótọ́ fáìlìyàsùnà àmì ìsìlámù àṣọnà bí ti tọrọ fáwọn ẹni tó bá ṣe gbẹ̀yìn tẹ̀ tẹ̀lé mi ẹ fẹ́ràn mi náà ṣe bẹ́ẹ̀ bí kálukú ṣe jáde láyé bá ń yàwó lù wọn ní bá ń yàwó lù wọn ní bá rọ owó lù wọn. wọ́n ní ọmọ yẹn tó bá wá sí kí wọ́n ọlọ́run ọba lọ sí ìdúwò wa ń kọ́ ọlọ́rọ̀ ayé ọba lọ́kàrí pé ah, wàhálùwà ni ó sì sọ àdó olówó wọ́n di olówó níbi ẹ̀sẹ̀ kí bàbá wọn tó dé ọlọ́run ọba lè tó wa tá a bá mọ̀ bẹ́ẹ̀ ọmọ yẹn àfáàwọn lọ́nà ọba kébé abẹ́ lọ́nà àfáàwọn lọ́nà ọba ẹjọ́ àwọn náà mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ọba fúnra wa dámọ́ jẹ́ àwọn tí wọ́n fọwọ́ ara wọn kọ̀ọ̀kan tẹ́ ń lọ́dọ̀ ọlọ́run ló ti wá wọn tàn àjẹ́ lìyàṣàrò mìhì sámànà bùkátà tí ẹjọ́ òbí yá ní ẹfẹ́ bí alára wa ẹjọ́ sọ́ra wa ọlọ́run mú aṣọ ń gẹ́ dáadáa هذا وصلى الله على محمد وعلى اله وصحبه طبعا انتوني بيري كومي اجعلوا عن طريق وجهتي لا اكبر بيري